ọ̀rọ̀ yìí àbí mi ẹ ẹ̀yin tẹ́ ẹ ṣì ń bá wa fi ọkàn bá ètò yìí bọ̀ ẹ ṣe ìrántí orúkọ mi ọláyínká bàbṣe ní àtàbàtúbú ẹ̀gbọ́n olórí olúwakẹ́mi ìyànda ẹ jọ̀ọ́ ṣé nǹkan tó burú ni kí ìyàwó ilé náà máa ṣiṣẹ́ kó má jẹ ọkọ nìkan ó lóun tó wá bá àbúrò tèmi ṣe ó lọ́kọ tó ti lóyìn ìbòdó tó ní pé òun oró gbogbo pálapàla tó ti ṣe nígbà tó ń sílé fún àbúrò òun gbogbo bó ṣe bábúrò òun ṣe dá sèré àfún torí ẹnu yìí wípé òun tó wá bẹ padà wípé tíṣẹ́ òun ti bá gẹ̀ẹ́tì ẹ̀ òun ra mọ́tò òun ra gbọ́ ẹ̀ fún dẹ́gbà tó máa gbé lọ́bi iṣẹ́ ló bá fa akẹ́kọ̀ọ́ ní pé kíni ó lóun ní ṣiṣẹ́ òun ìlẹ́gẹ́ òun ìlẹ́gẹ́ ẹ wo ẹ sọ fún alẹ́ òní ló máa kú omi lẹ́nu. àtàbàtúbú. kí ló ṣẹlẹ̀ ta lẹ́yìn bọ́lẹ̀ tí ń bọ̀ oh. níbo gbà wọlé gbẹgbòrò èmi múra jẹ́jẹ́ mi pé mò ń lọ sí ibi òde kí n dẹ̀ jáde ni mo dúró sẹ́nu ọ̀nà yìí gbogbo àṣírí ló ti tú sí mi lọ́wọ́. àṣírí wo ló tú sí lọ ah, ah. àti àṣírí kan tẹ́kọ̀ọ́. ìṣe ẹni ló tọ́wọ́ ẹni bọ́gbọ̀ kó gbogbo ẹni ẹjọ́. ẹdúró ẹdúró ẹdúró kí ló ń jọ iná tó fi ń jólẹ̀ ó pè é lólorì àwọn tó ń pè lólorì wọ́n máa ń gbélé ọkọ ni hmm. ẹ wà á ti wá gbélé ọkọ ẹ wà á sọ́dọ̀ ẹ̀gbọ́n yín káàtì ẹbá yín bẹ̀gbọ́n yín pé kán gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹyin kí ló ń ṣe yín kí ló ń ṣe yín ah, ẹ farabalẹ̀ oje nígbà tó ń sọ fún yín wípé ẹ gbogbo ó ti pẹ́ tí ti wà lẹ́nu ọ̀nà gbogbo nǹkan tẹ̀ ń sọ mọ̀. náà ẹ̀yin náà náà náà fẹ́ràn gbẹ́bọ̀ orun àmọ̀ pé nínú ilé náà gbẹ́bọ̀ orun ọlọ́run fún yín ni ẹ̀bùn ni látọ̀run. ẹ bá tiẹ̀ pè mí ní nǹkan tó mú yìí bọ́ nǹkan tèmi mọ̀ ni pé àgbà yẹn wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀ mo mọ àwọn tí mo tó mo mọ àwọn tí mo ju bọ̀dá àgbà àyà bí kí náà gbọ́dọ̀ ẹ bá fẹ́ dá sí ọ̀rọ̀ ta ló ṣílẹ̀kùn yín náà. nígbà tẹ́ ẹ̀ tilẹ̀kùn mo gbálẹ̀kùn gbálẹ̀kùn gbálẹ̀kùn mo dẹ̀ wo pé kí n dẹ̀ wọlé. ẹ wá ní àgbààgbà ẹ àgbàdà. àpẹ ah, ẹ̀gbọ́n mi fílẹ jẹ kí n bá yín lásán lẹ́yìn. àgbà náà àgbàdà. ẹ jẹ ẹ wò wọn ni mo mọ àwọn tí mo tó. ìwọ èmi ò ní mo jù yín bó tẹ jẹ pé. ẹ bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ mọ tẹ́ dà sí o. ẹ bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ mọ tẹ́ dà sí. ẹ jọ jẹ́ ká sọ̀rọ̀ tí mo bá tiẹ̀ tó yín lọ́jọ́ orí ṣe mo lówó ju yín lọ ṣe bẹ́ẹ̀ ní mọ́tò tí mò ń lò pé kí o kó. ṣẹ́rí kan ẹgbọ́n mi ṣẹ́rí kan tẹ kọ́ ah! jẹ́ káwọn kan máa wánú sí ibi rẹ́ẹ̀kì. Ah! olórí ọ̀rọ̀ wánú sí ikọ̀ náà. olórí lórí mo sọ mí dà. ẹyẹ ṣe iṣẹ́ kọ́ gbọ́n mi náà sùn. ẹ má bínú ẹ má bínú. kọ́lẹ̀ ẹni mọ́tò. náà kó ti da ni èmi ṣe bá wà ẹ mọ kẹ̀yìn náà wò ó sìn. Hmm. flat là ń lò kó ṣe face me face you ariwo yín ṣá ẹ ní bedroom voice ni ó fi mọ́tò bú mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dúpọ̀ ẹ má bínú ó fi mọ́tò bú mi. ẹ má bínú ẹ má bínú. ó fi mọ́tò bú mi. nǹkan tẹ̀ mí sọ́kàn nìyẹn ẹ dúró. ṣé àwọn pọ́nrọ́ ẹ̀dùn bọ̀dá mi níbo la ti ń bọ̀ tẹnu yín jọ bí wọ́n wá sí mi. ẹ má bínú ẹ má bínú ẹ yín náà ẹyin rẹ jẹ́ kẹ́gbọ́n yín máa sunkún. ṣé àwọn pẹ́lẹ́sì lọ fi jorí lẹ́nu ṣé àwọn pẹ́lẹ́sì lọ fi jorí lẹ́nu. ẹ gbé ilé ọkọ ẹ lọ ṣiṣẹ́ àtàrà ẹ sọ pé ẹ lọ yẹn gbà kí ló ń ṣe yín náà hmm. kí ló ń ṣe ọwọ́ náà dà ẹyin plastic hand nǹkan tèmi ni mo fẹ́ sọ tí owó tí mo ní ni mo fẹ́ yá yín òun ni pé ẹgbẹ́ ilé ọkọ ah! ẹ ṣiṣẹ́ ọ̀tún wẹ̀ òsì wẹ̀ ni ẹ ń jẹ́ kí ilé máa tẹ̀ wájú kò ń ṣe pọ́kọ nìkan ló máa fi ṣe. bọ̀dá àgbàyà kílẹ̀ gbọ́dọ̀ yín yára tí ẹ ní mọ́tò tó dáa ju tiwa lọ. má bínú má pè mí o má pè mí o mo fi ń dọ̀ náà má pè mí o kébí má pè mí o bí bá ṣe wọ́ bí bá ṣe wọ́ yóò mọ̀ náà ìwọ náà wọ́n wáyé gúnmí ogún ṣokoṣo wọ́. Gédé ọlọ́lọ́ dẹnu lẹ́bi pẹ́pẹ́ yẹ yìí. Ibo àná. Wọ́n dábí wọ́n dábí ọkọ ní àbòkí yìí. Owó fún mi. Owó náà fún mi ìgbà tó yẹ kẹ́yìn náà ṣiṣẹ́ tẹ̀lé ṣiṣẹ́ ẹ mọ tó dàbúrò yín kó fún yín lóúnjẹ rẹ̀ ẹ jẹ́ kára táwọn. orí ò pé ó mọ tó ń jẹ. oúnjẹ ọmọ lẹ́tì ẹ jẹ kò ní. ẹ gẹgẹgẹ bí tí ń ṣe tiẹ bí tí ń ṣe tiyín ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ìbèrè jẹ́ ọ̀rọ̀ ẹ kàn já lu ọ̀rọ̀ bí ìgbà tí bí ìgbà tí bírèkì tí lọ́la pé mi. ẹ gbọ́ ọ̀rọ̀ gangan ẹ bó ṣe wà yìí kẹ́yìn ò tó dé ohun tọ́mọdé ò bá bá tàn abárọ̀bá àrọ́bá sì lè bá bá tàn ẹ olórí tí àwọn ètùlọ́lé ọkọ rí mo mọ̀ ó lóye owó tá a fi ṣe ìgbéyàwó fún ó jẹ gbèsè lórí ọ̀rọ̀ eléré àwọn tí wọn wà ní rántí tá à ń sọ yìí ó jẹ gbèsè tó eléré wá sí owó ń bí lẹ́yìn ọ̀sẹ̀ kejì ìwàlẹ̀ wa ranjú ń bí n tó wá ṣẹlẹ̀ rèé kí ni wọ́n parí ìgbéyàwó tí ọkọ gbéra ọlọ lóyìnbó ebi oríire la fi yín o ṣe hmm. àbúrò ọkọ wà nílé pẹpẹ sí làbúrò mi bá dé ń jọ kan ni pé ah ó ṣàgbójú wúdé ọwọ́ ti kán gbogbo ọwọ́ kọrùn ah, kí ló ṣẹlẹ̀ ah, eh, àbúrò kan ló lù àwọn búrò kan burú bíi tí ń nani wọ́n bá ń kọ́ àbúrò mi wọ́n lù ṣùgbọ́n bí n bá nígbà tí mo béèrè wípé ah. kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé àbúrò yín wípé òun ní pé àbúrò ọkọ ló wọn àfọbọ́ ló máa ṣe gbá ló wọn wọn náà ṣe wọ́n yẹn sọ̀rọ̀ ẹ̀ sí àbúrò ọkọ èèyàn láti gba ẹja ẹbí pé bíríkótó wọ́n pé bíríkótó wọ́n ní pé tí ọkọ tó wà lóyìnbó tí ó bá dé ọmọ yóò ní padà sílé àwọn hmm. mo dẹ̀ wá wò pé ọmọ ẹni èsì àbúrú kálẹ̀ fẹ́ kó pa jẹ wọn á gbàlé mo fi bo kíní ìláṣìírí kí lọkọ dé sí ọkọ sì wù ọmọlúwàbí hmm. lórí mi ló pọn mi lé ń ta mo ní pẹ ẹja wọlé kí ló ṣẹlẹ̀ ah, ah, ah, ìmúta ọ̀tẹ mọ́tò tẹ fi bú mi gan lágbára náà láìpẹ́ yìí ẹ padà bá ń yọ lórí ẹ̀ lágbára náà ẹlẹ́dàá mi ẹ̀yin á dẹ̀ sọ̀rọ̀ hmm. nítùbínúbí kágbà pé òun náà máa ṣe kanrakanra wípé inú sì ń bí òun kí ni kẹ̀kiri kan níkẹ̀ èmi ṣàǹfọkàn gbàdúrà pé ọlọ́mọ jẹ́ tètè gbọ́ nítorí pé wọ́n fẹ́ mánéèjì ẹ̀kan gbà lé padà ni èmi dẹ̀ kúrò lé nìkan bí aago mẹ́wàá àná mo kúrò mo wọnú yàrá tèmi lọ hmm. ìdìgbé lú èrò ọkàn pé yóò gbà á wọ́n jọ sọ̀rọ̀ wẹ wẹ́n ti tọkọláya kan tiẹ̀ tún lè ṣẹlẹ̀ kó ló eh, eh, ẹ gbójú ẹ̀kú ṣe ọkọ tá a mọ̀ eh, mo jí làárọ̀ yẹn mo bá gbọ́ mi ti ń kọrin hmm. ní ń kọrin ọlọ́run bọ̀ ń ṣe kí ni kankan ẹ̀yìn kí ni tó ṣẹlẹ̀ ìbọlẹ̀ fi àdàgbẹ́ ìtòrọ̀ sí ìjọ wo ló ń lọ hmm. ló ní ọkọ ní pé òun ti bọ́ òun ríṣẹ́ gidi tó máa ṣe ń bí ó ra mọ́tò fún mi ní àmọ́ ah, ah. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ló ṣe pé èèyàn fẹ́ mánéjì padà ládùúrọ̀ ọmọ tó rí làbúrò tó ní nàìjíríà kó tún mánéjì padà second hand hmm. mo ní ah, èèyàn dá o ó ní kí ni ó ní kò lẹ́tọ̀ọ́ kí ìyàwó ilé ọmọ ṣiṣẹ́ ní táǹfà gangan rẹ o hmm. pé nǹkan ẹlẹgẹ́ lóbìnrin wípé wọ́n ti fi gbogbo ẹ̀ ọkùnrin ni kó máa gbé gbogbo bùkátà mo bá tọkùn fojú gbẹgbẹ láyé ojú ayé mi kọ́ gbé tí ò bá dẹ̀ gbà sí bọ̀bọ̀ yẹn lẹ́nu òní olónìí lólónìí máa kúrò nílé. kò tiẹ̀ ní ìdìgbẹ́ nílé tí ò bá ti gbà àbúrò mi ṣe ti sáfíìsì dé ni káyà fún ọmọ aráàlú òyìnbó yìí a máa ṣiṣẹ́ ṣèbí mọ́tò wà dírẹ́fà wà ah! àbúrò mi. ìyẹn dá ìyẹn dá ìyẹn dá ẹja fi olórílẹ̀ náà rọ̀ ẹja fi olórílẹ̀ pàápàá pé kágbà pé èèyàn pàtàkì lérò gbà tiyín hmm gẹ́gẹ́ bí àwọn ìyàwó ilé àwọn obìnrin tí wọ́n fẹ́ ní ìsìn wọn ò fẹ́ ṣe é ṣe lóòótọ́ ìjọ dáa kí ìyàwó jẹ́ full house wife gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ ń sọ hmm. àbó yẹ káwọn náà máa fi ọ̀kan kejì kán máa fi èjì kan ẹ̀ta láti máa ran ọkọ lọ́wọ́ èròǹgbà tiyín hmm. la fẹ́ kí àwọn ará ilé mọ̀ ẹ fi lẹ̀ ẹ bọ́ lẹ́ o ẹ fi lẹ̀ o. ohun tí tèmi rí sí ni pé ẹ fi lẹ̀ o ohun tí ẹ̀sìn bọ́kùnrin lè ṣe ní owó tó tíṣẹ́ lè ṣe steady tó kò sí nǹkan tó lọ títí tó bá hmm. já páù ìyàwó ló yẹ kó gbé hmm. tíyàwó ò bá dẹ̀ níṣẹ́ definitely kò lè ní savings kò sí orin tí ọkùnrin lè máa fi fún wọn máa ra aṣọ wọn máa ra bàtà rascal. tó máa lọ pati náà ni. bẹ́ẹ̀ ni hmm. tóbìnrin bá níṣẹ́ owó tí obìnrin bá ṣiṣẹ́ fún lámọ̀ sí i hmm. ìyẹn gangan ló máa lè ran ọkọ lọ́wọ́ gbàgbé pé ọkọ ń sanwó school fees àwọn ọmọ owó ń sanwó ilé abẹ nílé ara yín ó ra mọ́tò ò ní láti ṣiṣẹ́ òkè ká ti pa ìwò àwọn òbí tó ràn wọ́n lọ school yàtọ̀ sí irú àwọn eh, ẹ̀gbọ́n o àwọn òbí tó rán ẹ lọ school ní èròǹgbà wọn pé tó bá ṣoríire àwọn máa jẹ wọn mọ́ ni ṣé ọwọ́ ọkọ ló ti wá máa gbowó tó máa fi máa tọ́jú àwọn òbí ẹ̀. Ọlọ́run tí ẹ bá tiẹ̀ járí nǹkan tí ò dáa tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ bóyá iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ àbí nǹkan ṣẹlẹ̀ ṣe bí èèyàn tà bọ́ bọ́ ìkà nìyí ẹlẹ́nu obìnrin ah, àlòkù ni ẹlẹ́nu wọn lògbò. olórí èmi èé ṣe bí rẹ. kì ní máa ń nà yín. olùta ni onídùúró mi olùta ni olùta ni ẹ fẹ́ dìde. ẹ sọ fún gbà mo ṣe dé. bàbá wọn jẹ pé wọn ti wọn ti ṣẹ̀wọ̀n rí o wọn ti ṣẹ̀wọ̀n rí o wọn àgbàdo. mi ò ṣẹ̀wọ̀n mi ò ṣẹ̀wọ̀n. ok ṣẹ̀wọ̀n rí ojú yín náà bí ìgbà tí ẹ bá ṣe gẹrun ẹ̀wọ̀n. ọ̀dẹ́kọ̀ọ́ náà lójú ọmọ police station lẹ́nu máa ń náà yín eh. máa sọ gbogbo lórí yín kalẹ̀ eh. ṣẹlẹ́mọ̀ nǹkan tẹ́ ń sọ ni wọ́n yìnbọn kan lọ́wọ́ ni ọrùn ni máa ń tájẹ̀tì ọrùn. olè oníjẹkújẹ kọ́ lọ́ọ́ má búrò yín wọ́n fẹ́ wá jàjẹkù ẹ̀ ní tìjú náà ni ẹ̀ bá rí nǹkan tẹ̀ wọ̀ wọ́n mọ̀ pé wọ́n gé sí i. obìnrin ló máa ń di second hand of the ìbájẹ ajẹkulẹ fẹ́ jẹ aláìní tí ìjọ wọn àti tòkunbọ tó tún fẹ́ wá méjì àpò àpò lẹmọ àpò lẹ́yìn àtẹ̀gbọ́n mi irú kọkàn irú rúgbòrò Eh, owó tèmi ní má lè mí jà èmi máa ń lọ. àbúrò yìí dẹ sọ lẹ́ẹ̀kan ìjà rẹ tó lọ. aláìní kan ṣe olè ló mẹ́sàn olè tọ̀ ẹ̀gbọ́n mi ẹ nìkan tẹ ẹ tiẹ̀ wá nìkan tẹ ẹ rò lórí mi. Ah, alátẹnujẹ àtẹnu oh! ká tó gẹ lemon grass sórí alábòsí nìyí alábòsí kò ní fẹ́ kò ní fẹ́ àbúrò yín kò ní fẹ́ kò ní fẹ́ alátẹnu mọ́ òkúkọ̀ sẹ́ni tó lọ lóyìnbó fámìlì yìí kò ní fẹ́ ṣe tán láti ṣiṣẹ́. ṣé kí ni ẹ wá bèrè ẹjọ́. gbàbẹ̀ lọ gbàbẹ̀ lọ. wọ́n gbàbẹ̀ lọ. ẹjọ́ jẹ́ gbogbo ẹ̀ lólùfẹ́ ọ̀kọ́rọ́mọta ṣé ẹ rí o ohun tí mo máa sọ náà ni mo máa sọ àbúrò èèyàn kan lè dé láti bẹ̀rẹ̀ kó wá gàba níwọ̀n ìgbà tí mi ò bá ti ṣe ti bọ̀bọ̀ yẹn kò sẹ́ni tó máa fẹ́ bẹ́ẹ̀ la dẹ̀ ṣe máa fi lẹ̀sẹ̀ ẹ̀ka lọ sókè lọ́nà ètò ṣì ń tẹ̀síwájú ẹ má múnú bí mi o ẹ má múnú bí mi àwọn àtẹ́nu elébi. wọ́n bínú ìyá mi. òyìnbó kó sí. Hmm.